lẹ́tà kan sí ìfẹ́ mi o lẹ́tà ayọ̀ ni láti inú ọkàn mi wá ọkàn mi ọkàn mi ṣàfẹ́rí rẹ pé mi ò ní fi ọ́ sílẹ̀ o ìwọ lè jìká ìwọ lè jìká olólùfẹ́ mi ọkọ mi olúwa tó sìn mí o. Oh adé orí mi ayọ̀ mi olúwa tó sì mí o kò lè ṣá kò lè ṣá kò lè tí kò lè tí ọdọọdún ló máa ṣèrántí ìfẹ́ wa kò lè ṣá kò lè ṣá kò lè tí kò lè tí ọdọọdún ló máa ṣèrántí ohun rere. orúkọ mi ni olúwatósìn Isaac ọmọ mi sì pòde tí mo jẹ́ olówó tóbi lọ́ba Àbíkẹ́ Yétúndé. Orúkọ mi ni Olúwatóbi Rebecca tí mo jẹ́ aya Ọlátúnjí tó sìn ọmọ mi sọ. Ìrírí ìfẹ́ wa lèyí ẹ máa bá wa kálọ. Lẹ́tà kan. ìfẹ́ wa bẹ̀rẹ̀ bíi bí ọ̀rẹ́ nígbà tí ẹni lọ́kàn wípé a lè padà di ọkọ àtìyàwó ó mọ ẹni tèmi fẹ́ èmi náà mọ ẹni tóun náà fẹ́ but ehm, olóyìnbó máa ń sọ pé wọ́n máa pè nǹkankan ní intimacy àti pé nígbà míì jàre Yorùbá máa ń ní eré kílà jábẹ́kùn ṣe ehm, ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ̀ ti wá àti àti wọnú ara wa jù débi pé apàdàdọkọ àtìyàwó náà ṣáà ní ṣá ṣùgbọ́n ehm, ó jẹ́ ẹni tó jẹ́ pé mo lè sọ pé mi ò mọ̀ wípé a lè jọ rìnrìn àjò ìfẹ́ nítorí pé ọ̀rẹ́ lásán ni wá ẹni tí a ríra wa tán tí mo mọ gbogbo ìwà burúkú tó wà lọ́wọ́ ẹ̀ tóun náà mọ ìwà burúkú tó wà lọ́wọ́ mi <laughs> ṣùgbọ́n tẹ́pà tún máa jì sára wa pé orí nǹkan tí lágbájá ṣe fún mi tí àwọn ọkùnrin tún máa ń rán sí mi ìyàwó dẹ̀ bá wa bá gé ọ̀rẹ́ yẹn sọ̀rọ̀ afẹ́fẹ́ kíní kan ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló tiẹ̀ bàjá lẹ́yìn tá a fẹ́ra wa tán gan pé à so ìwọ ló tiẹ̀ fẹ́ fẹ́ so iṣẹ́ ara ẹ ló má lọ ń jẹ́ ń bẹ̀ kan ṣùgbọ́n bí ó ṣe wù ọlọ́run ni ó ṣọlá. Ah, ó lágbára díẹ̀ àwọn ìbálẹ̀ máa ní nǹkan kí sí ẹsẹ̀ ràgó bàbá ní <clears throat> tí bá ní kí n máa sọ àní tètè kò bì because kò yé mi náà kò yé mi rárá rárá ẹ lóòótọ́ gẹ́gẹ́ bí ó ṣe sọ pé ọ̀rẹ́ ni wá ọ̀rẹ́ gidi tó jẹ́ pé mo mọlé àtọ̀nà ẹ̀ so tóun náà dẹ̀ mọlé àtọ̀nà mi dáadáa in fact tí bá ní kí n máa kò yé èmi náà bí ìfẹ́ yẹn ṣe develop kò yé mi rárá rárá rárá tó o mi ò lè sọ pé báyìí pàtó báyìí ni ó mú ó mú ìfẹ́ wá sínú ọkàn títí ẹ̀ àbí ó mú ìfẹ́ wá sínú ọkàn tèmi but unfortunately bí ìrìn àjò ẹ̀ ṣe bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ nígbà yẹn a bẹ̀rẹ̀ bí ọ̀rẹ́ ni so all of a sudden feelings ended wa from nowhere even till this moment bá ṣe wà yìí ó sì máa ń ya òun náà lẹ́nu pé ah, báwo la tẹ̀ fẹ́ra wa náà báwo ni mo ṣe fẹ́ ẹ náà so ìkọ́ tèmi kọ́ mọ̀ ni wípé adùn ṣe ìhun tọ́lọ́run lọ́wọ́ sí so mo mo nígbàgbọ́ pé pípàdé mi àti ẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run ló ti wá sábàbí ló kọ̀ akọ̀lẹ̀ ní àwọn ìrìn àjò kan tá a rìn mọ̀ pípàdé mi àti ẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run ló ti wá gbọ́sẹ̀ mi gan ti jókòó mo ti rò ṣùgbọ́n mi ò rí mi ò rí mi ò rí ìpínlẹ̀ yẹn so bí àjọ jẹ́ ni. ọkọ mi ó support career and that is one thing tí mo fi máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé tó bá jẹ́ ọkùnrin mi ni ó máa ní ìgbónára wípé à mi lè jẹ́ kí àwọn mi kọrin o mi lè jẹ́ kí àwọn mi jíṣẹ́ orin and orin kíkọ ayọ̀ ló jẹ́ fún mi bí ìgbà tí tí èèyàn bá sọ pé kí n má ṣe kinní yẹn bí ìgbà tó gba ayọ̀ mi lọ́wọ́ mi ni inú mi dẹ̀ dùn pé ó support mi ah ìdùnnú tó máa ń jẹ́ fún mi. nǹkan tí ìyàwó mi fi yàtọ̀ ó pọ̀ o lọ́pọ̀ bí ẹ ṣe ń wò mí yìí èmi ti tẹ́sítì obìnrin lọ́pọ̀lọpọ̀ kó tó di pé mo pàdé ẹ̀ àjòjì mi pé ká bá obìnrin àjòjì ẹ̀ ṣùgbọ́n àjọ tí mo ti pàdé ìyàwó mi. ó ìyàtọ̀ ńlá wọnú ayé mi ìyàtọ̀ ńlá gẹ́gẹ́ bó ṣe sọ then she is also she is also uh, a supportive woman even kò ń ṣe àwọn obìnrin mi wà tó jẹ́ pé bí ọkọ wọn ò bá tọkọ wọn bá fẹ́ jáde nígbà míì tí agarawo bá dá wọn tó bá tó bá fi kankan lẹ̀ àwọn obìnrin mi máa máa bá ọkọ yẹn jà bọ̀ látijọ́ tí màá ti ìyàwó mi ti wà kó má ti fifty kọ̀bọ̀ lọ́wọ́ mi ìyàwó mi máa ṣe ìgbà míì máa tọ́ ẹ pé ó dẹ̀ tún máa ṣe kọ́ńtà tọ́ ẹ pé ó máa ṣe in my name tẹ́ pé màmá kò ní sọ fún mi pé àwọn máa sọ fún mi pé àwọn máa kí mi pé ẹ ṣé o ó máa yà mí lẹ́nu tí bá délé alágbájá mo ṣe kan báyìí fún lágbájá lórúkọ ẹ so nǹkan tó fi yàtọ̀ nìyẹn o nǹkan tó fi yàtọ̀ nìyẹn ó pọ̀ ṣùgbọ́n tá bá ní ká máa sọ but ìyẹn I love that so much. gẹ́gẹ́ bí ìdílé tó jẹ́ wípé iṣẹ́ orin là ń ṣe ọkọ kọrin ìyàwó kọrin Glorious Twins àwọn ọmọ mi ń kọrin a tún ti ní another one in the making lórin ayọ̀ náà ń kọrin mo mọ̀ pé ti ṣe kékeré gan òun náà tún tó bẹ̀rẹ̀ sí ní kọrin ilé wa àgbọ́yé pọ̀ nítorí pé olórí ilé fi ààyè àgbọ́yé sílẹ̀ wọ́n bá sọ fún wa pé àlè bọ́ta nulẹ̀ kò sí ọgbọ́n ta lè dá sí ṣùgbọ́n nítorí pé ọlọ́run fún wọn ní òye àdẹ̀ kì í ṣe ẹni tó máa ń tẹ́tí sí ọ̀rọ̀ ayé jù a máa ń fi ẹ̀kọ́ ọlọ́run àti ìrìn àjò wa lé ọlọ́run àlàyé lọ́wọ́ ọlọ́run dẹ̀ fún wọn ní ọgbọ́n àti ìmọ̀ láti fi lè tu ọkọ̀ ilé so kò gbára wọn àwọn á lọ ṣó tiwọn èmi á lọ ṣó tèmi àwọn twins náà lọ kọrin ìjọ tí àwa bá wà less busy táwọn twins bá níṣẹ́ èmi á ṣe bákan dáàdì wọn á ṣe cameraman wọn á wà behind the camera so òun ló ti jẹ́ pé èmi ni mo wà pí ẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn behind the camera làwọn máa wà èmi ni gbogbo èèyàn mọ̀ máa hàn glorious twins ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé àgbọ́yé wà olórí ilé ló dẹ̀ fi àyè àgbọ́yé sílẹ̀. ìpèníjà tí mo rí nínú tí mo rí nínú e, ìrìn àjò ìrírí ìfẹ́ mi ó lágbára gan nítorí pé a tètè a tètè bẹ̀rẹ̀ ìgbéyàwó mi ó early marriage ni gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe máa ń sọ so in fact inú gan ó tiẹ̀ máa ń yà àwọn èèyàn lẹ́nu pé ah pẹ̀lú ọjọ́ orí àwọn ọmọ wa yìí pé ah ṣé àwọn ẹnì yìí dẹ̀ ló bí àwọn ọmọ yìí torí pé a tètè bẹ̀rẹ̀ a tètè bẹ̀rẹ̀ ìrìn àjò wa èmi gan mo máa ń wò pé ah pẹ̀lú bí mo ti ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yìí tí mo jẹ́ olórin ṣé ilé yìí dẹ̀ máa dúró ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ ọlọ́run àti bí ọlọ́run ṣe bá wa tó ọlọ́run náà ló bá wa tó ló bá mi tó dé ibi tí mo dé yìí nítorí pé kò kò easy rárá tí mo tó wá jẹ́ olórin ah eh, tí mo tó jẹ́ ọ̀dọ́ <laughs> kò rọrùn ṣùgbọ́n Eh, kudos to my wife gẹ́gẹ́ báwọn olóyìnbó mo gbé e fún un torí pé àwọn èèyàn àwọn ìpèníjà kan wà tó ṣẹlẹ̀ tọ́kẹ́ mi àtẹ̀tíjọ́ lọ sóòrì tó yẹ pé wọ́n ti ẹ̀ mọ̀ pé adẹ̀jọ́ ń kọrin lórí stage kan náà o wọ́n mọ̀ pé ìyàwó mi ni unfortunately òun ní opportunity láti lọ toilet ó fẹ́ lọ tọ̀ àwọn ọmọbìnrin ọ̀dọ́ kan à ah, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ẹni tó bá jẹ́ olórin tí àwọn tí àwọn èèyàn bá láì ó máa sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n á ń sọ̀rọ̀ nípa mi nínú balùwẹ̀ pé à ah, lára wọn elégbè ẹni tó kọrin yẹn nìyẹn in fact wọ́n even approach ẹ pé ah ẹ fún wa nọ́mbà ọ̀gá yìí do you do you uh, understand ìyàwó mi láti fún ọ nítorí pé business ni níbo ìwọ tẹ sọ fún mi bàtà yẹn pè mí lọ́wọ́ ní ah, àwọn lágbèjà bá èèyàn kan báyìí báyìí wọ́n béèrè nọ́mbà wọn dẹ̀ ti fún ọ èmi ń jọ yẹn gan mo tún jẹ́ ìyàlẹ́nu fún mi pé wà ó so òun ni òun ni mo kí òun ni mo kí òun ni mo kí tó pé òun náà wà lára àwọn nǹkan tó jẹ́ kí ìrìn àjò yẹn dúró nítorí pé tó bá pé bí bí ó ṣe wà ní ọ̀rọ̀ tèmi náà ló wà lọ́dọ̀ tòun náà tó bá pé bóun náà ṣe ń rí irú àwọn kan bẹ́ẹ̀ yẹn ló ti fi ìgbónára àbí wàhálà sí ó ṣeé ṣe kí ìrìn yẹn má dúró ṣùgbọ́n pẹ̀lú sùúrù pé à ohun tí a ti ń tò láti bí a ṣe jọ bẹ̀rẹ̀ ní kékeré yìí tàdé tó débi tó dé yìí kó má bàa ṣe kó má bàa bàjẹ́. mi ì mọ̀ pé mo máa lè ọlọ́run máa ah, èmi kọ́ mo tó ṣá ọlọ́run ló bá wa tó torí mi tiẹ̀ mi mọ̀ pé ó máa lè dè ní ìgbà yẹn gan àwọn gbòòrò yàgbà ògbóhùn báwo la ọgbọ́n orí wo la fẹ́ fi gbé tí ìyá ń bá wa jà bàbá ń bá wa jà ó ṣe jẹ́ ẹ ṣe bá irú kí lélẹ̀ irú kí lẹ ṣe ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní èní ọkọ mi jẹ́ ẹni tó jẹ́ pé ah ó ní àgbọ́yé tí àgbọ́yé bá ti wà nínú marriage kékeré ni gbogbo nǹkan tó kù tó bá sọ fún pé kó bẹ́ẹ̀ gbé kọ́ọ̀pù yẹn tí ò rí ẹ bí pé ah, ìyàwó mi ló jẹ́ irú iṣẹ́ òṣìwò ló rán mi yẹn ó máa lọ gbé fún mi láì wò pé ah, in fact ẹ wo ehm, ká tó wá sọ̀rọ̀ pé àwọn nǹkan tọkọ mi ṣe tó dùn mọ́ mi nu mo rántí bẹ́ẹ̀dẹ̀ kan níjọ́ náà lọ́hùn ọjọ́ yẹn jẹ́ ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ mi kò sí anything kò sí kankan <laughs> nínú ilé ọkọ mi wá ní kí n múra kí n múra kí múra gẹ́gẹ́gẹ́ bí oníbẹ̀dẹ̀ mo múra ó bá mú mi agbádò pẹ̀mú lọ náà lọ ìgbà yẹn sáìdà gègé là ń gbé nígbà a dé dọ̀pẹ̀mú ọkọ mi bá mú mi yanu restaurant kan ló bá ra seventy naira ló bá mi wájú ó ní n máa mú gbogbo èèyàn máa rí i pé òun gbé mi jáde fún bẹ́ẹ̀dẹ̀ wọn kọ́ a tá lọ ah! ọjọ́ ẹ̀ mú wá òun kò jẹ́ mi ní ìkọ̀kọ̀ but I still want to celebrate my wife tí mo mọ̀ pé ó sì máa ṣe jù bẹ́ẹ̀ lọ ní ọjọ́ iwájú so I'm so happy. ó ti rẹ́ ní kejì mi ẹni bí ọkàn mi mo fẹ́ rajo ìfẹ́ jẹ́fà ẹ lọ́wọ́ dání. olólùfẹ́ mi máa àkọ́bí ẹni bí ọkọ mi èèyàn mi pàdí mi ìfẹ́ mi thank you for loving me so much I really appreciate you and I will continue to love you.